the sound of your hands to the glory of the Lord. Hey. Kábíyà ò bàbá irani ni ano, ìyàtọ̀ lọ́sàkìrọ̀. be at the center of it that if you are going to attend to just one person here today. let that person be me. if you have chosen a family to attend to today. let that family be mine. if it is only the finances. book of records of chronicles and they were read before the king. ní òru náà ọba kò lè sùn a sì pàṣẹ kí a mú ìwé ìrántí àti ìròyìn àwọn ọjọ́ wá a sì kà wọ́n níwájú ọba. àkókò tó fún ìfilọ̀. But firstly, we want to appreciate Almighty God. ní àkọ́kọ́ a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alágbára him for our national Holy Ghost service and the workers meeting. A sì dúpẹ́ fún ìsìn tí ẹ̀mí mọ̀ tí àpapọ̀ àti. Olúwa mo dúpẹ́ ẹ ṣé Amen. Very soon I will call Mommy Ayola to pray for them. Láìpẹ́ ó pe àwọn mọ́mí wa Ayola láti gbàdúrà fún wọn. But before she comes to pray. Kan tó wá gbàdúrà fún wọn. Let's have her see her. Amen. Teachers, we want to appreciate you sincerely. Ẹ̀yin olùkọ́, a rírì yín. You have done very well. Ẹ ti ṣe dáradára. Ẹ bá ti rọmọ tó páàsì, tíṣà rẹ̀ mọ̀ wé ni o. If you see a child that is doing excellently well in school, the teacher is equally good. Ó lè mọ yé mi, ó lè mọ yé yín. Baba, máa. ọ̀rẹ́ o bàbá. pray this prayer with him. Talk to God. Every good thing I say you want to do in my life. Father now is the time. I am remembering you. Every good thing you have promised me in my dream. Ìlérí tó ṣe fún mi lójú Every good thing you promised in the vision. The one you made you through the Bible. The one you made through your prophets. Olúwa mú ìlérí yìí ṣẹ. Lord Father fulfil these promises. Olúwa mú ìlérí yìí ṣẹ. Lord fulfil these promises. Olúwa mú ìlérí yìí ṣẹ. Lord fulfil these promises. Olúwa mú ìlérí yìí ṣẹ. Lord fulfil these promises. Olúwa mú ìlérí yìí ṣẹ. Lord fulfil these promises. Olúwa mú ìlérí yìí ṣẹ. Lord fulfil these promises. Olúwa mú ìlérí yìí ṣẹ. Lord fulfil these promises. Kò ní fi ṣe ń tó kí ọ̀tá kò ti ṣe ní ìrìn àjò ayé rẹ. no matter what the enemy has done in the journey of your life. Oṣù tó wà yìí. This month. Ẹnìkan wà nínú ilé ìtura ẹ̀kọ́ sọ testimony ọ̀tọ́ lárùn ní last month you are here and you want you should have given the testimony of what God did last month. but this month. you will go to another level of testimony amen. don't let us be deceived that there is no battle in the world. there are some people that their specialty is to change people's glory. that's their own specialty. They will change people's glory. And be like, am I not the one that God showed this dream to? And the person will just be moving helter skelter. And that is why you should not live where prayers as answer answer. What do you have that they are actually envious of you? I pray for you today. every hammer in your life ìdárò wọn tó bá ṣẹlẹ̀. Don't, don't, don't, don't, don't, grieve for them. Nínú oṣù yìí, wọ́n á ara wọn ṣera wọn. will do themselves. Oṣù yìí ní ìfiyèsí tó dára. This month be mindful. Ìlérí Ọlọ́run yóò wá sí mu ṣẹ. The promise of God will come to pass. Kí ni ó ń ṣẹlẹ̀ nígbà tí Ọlọ́run bá rántí rẹ? What will happen when God remembers you? Mo ti sọ ilé ìsíwájú fún wa. I've told you this ọlọ́run fúnra rẹ̀ ló máa bí gbogbo nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi ń bí ọ nínú. everything they are doing that is making you to be more angry at them. olúwa jọ yí wọn padà. lord today change them. láti àkókò yìí lọ. from this moment on. àánú farahàn fún yín. let mercy speak for you. orí ọ̀fẹ́ ọlọ́run kò jọ fún yín. let the grace of God be enough. jésù kristi olúwa wa. in jesus mighty name i pray. a we want to go and pray. wọ́n gbàdúrà yìí sọ́nà. for you pray to God. gbàdúrà yẹn sí ọlọ́run. pray to God. gbogbo ìgbìmọ̀ bóyá níbi iṣẹ́ rẹ. maybe at work. Má kọjá mi olùgbà àlá. Dákun gbọ́ àdúrà bí. Gbá tí wọ́n bá dé lómi. Nígbà tó o bá dé lómìíràn lóhùn. Wọ́n sá tó dàbí ti bàbá. Wọ́n máa sá agbára kankan tó dàbí ti Jésù rẹ agbára tàgbára kò ságbára. kò Oh, jẹ́ kí bíárì ò lágbára lórí rẹ̀. We allow the bear to conquer him. Kìnìún tó lè the lion that could cut short his life, he didn't allow him to conquer him jẹ́ pé Lord, I announce today. Ìwọ tó today? nítorí pé o wà níbí lónìí. Because you are here today. Ta lẹ́nu tó jókòó sáàyè rẹ? If there is anybody sitting on your seat. Ta ló jókòó sáàyè Who is that person sitting on your seat? Ta ló jókòó sáàyè rẹ? Who is the person sitting on your seat? Àìmọye ọdún ni. Gbàdúrà ìyá ọlọ́run wa ọba tó gbàdúrà. Ó ìyìn yẹ́ ọlọ́run wa ọba tó. Mm. you will always eat the target. ẹ̀yin náà ẹ ó máa bá a mu ni. no matter how hard it may be. kò ní í ṣe bó ṣe lè kó le tó. you will be eating the target. ẹ ó máa bá a mu ni. eating the target. ẹ ó máa bá a mu ni. eating the target. ẹ ó máa bá a mu ni. eating the target. ẹ ó máa bá a mu ni. in the mighty name of Jesus. lórúkọ jésù those ones then give me to the house of God sacrificially. àwọn tí wọ́n máa ń fi fún ni ọlọ́kẹ́ nínú dídùn ọlọ́rẹ. thank God that is here the blood of Jesus. We cover them with the blood of Jesus. And I pray today, no evil will befall you in the name of Jesus. We will not be the victim of kidnappers in the name of Jesus. We will not be the victim of ritualists in the name of Jesus. I pray for you. The wisdom and understanding that you need to excel in your studies. The Lord will release on to you in Jesus' name. I pray.